Hi everyone, welcome to my channel. orúkọ mi ni ìfàkọrẹdé badmus ìyá òòṣà Ogun state ah, ọ̀nà story pọ̀ àkọ́kọ́ láàárọ̀ ọjọ́ sóyè yín kí n tó má rì rárá kí n tó má rì rárá ni wọ́n ti sọ fún mi pé ìlànà yìí ni màá tọ̀ mí ò gbà sóyè yín sìn. lẹ́yìn ìgbà tí mo wá marry hmm, distributor ni mí ní IGL àti gas and welding lẹ́kọ̀ọ́ ṣó ń yẹ yín àmọ́ ju gbogbo ẹ̀ lọ kọ̀ náà ni atúnákù tọ̀nà àṣẹ gbogbo ẹ̀ ìdíròkò kọ̀ náà ni táàmù gbà tí gbogbo ẹ̀ máa di gbogbo ẹ̀ bàtà tó dájú tírí náírà náà ń ta ẹsẹ̀ ni mo fi ń rìn àmọ́ ń ṣe tí mo wá gbọ́ wọ́n ní tọmọdé àṣẹ tàgbà gbẹ̀yìn níbi tí ó ṣe kinní dé nílé ọkọ mi ọ̀lẹ náà ń pè mí torí ẹni tí nǹkan yẹn dá ló mọ̀ ọ́ ṣe òun náà ni mo ṣe ń jẹ iṣẹ́ ọ̀lẹ lọ̀lẹ ń jẹ so fẹ́ǹsì yẹn gan mo fẹ́ kọ́kọ́ wọ̀ wálé ní bá fi hàn yìí torí ọdọọdún la máa ń ṣe kánífà tẹ iṣẹ́ ọ̀lẹ lọ̀lẹ ń jẹ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tí mo tẹ̀lé ìlànà tí wọ́n ní kí n tọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi yóò amọ́ ibi ò pa so ó dáa kí èèyàn gbọ́ràn kó gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ lẹ́ẹ̀kan kéèyàn tẹ̀lé ìlànà ẹ̀. ohun tó ń pè ní ìyá òòṣà ni pé ẹni tó bá jẹ́ alágbo tó jẹ́ olórí nídìí òòṣà òun ni ìyá òòṣà. alágbo alágbo ẹni tó jẹ́ olórí olórí olóòṣà ni alágbo. alágbo dúró dúró dúró àwọn eléwé ọmọ sóyè yín sìn kò yàrá tí àgbo ó bẹ̀rẹ̀ nípa pé èèyàn fẹ́ àgbo bà àbí pé romanticism àbí pé èèyàn ní problem bíi typhoid nǹkan kan so ìyẹn ni àgbo wà fún so yẹ yín téèyàn bá ní problem nípa pé bóyá iṣẹ́ ìgbẹ̀bí o àbí pé èèyàn nídìí kan sí kejì o ni àgbo wà fún bẹ́ẹ̀ alágbo ìyẹn ni ti òòṣà so yẹ yín sìn tí òòṣà ní pé tí èèyàn bá ní ìdíwọ́ kan sí kejì tán bá ní kó lọ bọ òòṣà òòṣà tán bá ní kó lọ bọ òun la máa bọ fún ẹlòmíì wọ́n lè ní kó lọ mú òṣàgúnlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà yìí kí ọ̀nà ẹ̀ tó lè là àbí kó yóò lè rí ọ̀nà àbáyọ so à ń ṣe fún un ẹlòmíì dẹ̀ ni wọ́n máa ní kó lọ rárí òòṣà rí òòṣà yẹn mí pé kó lọ darapọ̀ mọ́ olóòṣà ó dàbí gẹ́gẹ́ bí ohun tí kábíyèsí sọ lẹ́ẹ̀kan ẹni elémímú gúnlẹ̀ yẹn ó dúró dúró pé èèyàn ṣẹ́fà ṣóyè yín sìn rírárí òòṣà ó dúró dúró pé èèyàn gbéfá lọ sí gbódù òyẹn ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ ṣẹ́rí ti mímú gúnlẹ̀ yẹn iṣẹ́ ìjọ kan ni àmọ́ pé èèyàn fẹ́ ra rí òrìṣà ìjọ mẹ́rìnlá ló máa lò ṣó ti yẹ yín sùn ìjọ mẹ́rìnlá ni fún ríra rí òòṣà ẹ̀hún tó ṣẹlẹ̀ ni pé ẹlòmíì ó ní tí ó jẹ́ tiẹ̀ ṣóyè yín sìn àmọ́ ẹlòmíì wà tó jẹ́ pé gbogbo ẹ̀ ló jẹ́ ló jẹ́ tiẹ̀ ó wà lóríṣiríṣi bí òrìṣàlá ṣe wà yìí nsìn ẹlòmíì òyì òrìṣàlá nìkan ni tiẹ̀ ó lè jẹ́ ọ̀ṣun nìkan ni tiẹ̀ ó lè jẹ́ ẹgbẹ́ nìkan ni tiẹ̀ àbí bíi ṣàngó àbí ọbalúwayé ó dẹ̀ ṣeé kó jẹ́ ajé yìí ló máa jẹ́ tiẹ̀ àbí ẹ̀kọ́rì yìí but ní bíbà yìí gbogbo ẹ̀ ní ẹ̀mí púpọ̀. ẹ ṣe àkọ́kọ́ àkọ́kọ́ mọ́lòkun òrìṣàlá ẹgbẹ́ àti ọ̀ṣun òrìṣàlá mọ́lòkun ẹgbẹ́ ṣóyè yín sìn àti ọ̀ṣun mẹ́rin. ẹ ṣeun bí òrìṣà la ṣe jẹ́ bí òrìṣà la ṣe jẹ́ ni pé owó mọ tún mọ rọ òun ni òrìṣà láyẹn wọn ní òrìṣà láàkú ké ugbọn àrè alábàáláṣẹ aláṣẹ òrùjọ owó mọ tún mọ rọ òkùnkùn sọmọ jìnnìjìnnì ìyẹn ni ti òrìṣà láyẹn tẹ bá rí ẹni tó yẹ kó ṣe tí ò ṣe àwọn lè máa ń rí tán máa ń sunké àbí tó máa ń tó bá mú lẹ́sẹ̀ á jẹ́ arọ kò níbi tí ó lágbára dé ó ń dìyàn létí kéèyàn má gbọ́ràn ìyẹn òrìṣà láyẹn tí mọ́lòkun yẹn gbogbo ẹ̀ irú mọ́lòkun yẹn tó bá yẹ kéèyàn ṣe tí ò ṣe ó lè máa sun omi lára àbí kórè ẹ̀ dédé máa wú ṣóyè yín sì kórè ẹ̀ máa wú irun ẹ̀ lè so irun ẹ̀ dẹ̀ lè má so ìyẹn fún ti dada yẹn but gbogbo ìgbà bọ́jà ọmọ ìkókó a máa pọ omi lẹ́nu tó bá jẹun tó bá fẹ́ fara hàn a máa pọ omi lẹ́nu àwọn tó bá gbé sí láàárẹ̀ a máa sun omi ẹ máa fi mọ̀ pé ọmọ ọmọ lòkun ni ọ̀ṣun náà dẹ̀ máa ń ṣèyàn bẹ́ẹ̀ àárẹ̀ máa máa sun ìgbà míì ó lè jẹ́ ẹsẹ̀ á dàbí pé wọ́n da omi sí lẹ́sẹ̀ tẹ́sẹ̀ máa wá kan máa sun omi ìyẹn ọ̀ṣun kò dẹ̀ sí ọ̀nà kọ̀nà tí yóò gbà yọ sí èèyàn ṣẹ́wárí ti ẹgbẹ́ yẹn tíyẹn bá fẹ́ farahàn yàn ó lè yọ ẹgbà tìyàn kó máa nà yàn kó má tiẹ̀ mọ ibi tí ẹgbà yẹn ti ń wá àbí kó máa sunkún látojú oorun kó máa lálàákàlà kó máa ṣe gbogbo ọ̀nà kọ̀nà ló ń gbà yọ sí èèyàn ẹ̀ tó bá ti yọ sí èèyàn bẹ́ẹ̀ téèyàn bá dẹ̀ ti lọ sílé yẹ̀mí wò la máa ń pè tó bá lọ sílé babaláwo àwọn níyà òṣà báyìí ni ló ń dà láàmú pé kó lọ ṣe tó bá dẹ̀ ti ṣe bó ṣe yẹ kó ṣe so gbogbo ẹ̀ máa ó máa ń lọ nù. ẹni tó bá wá láàlá ń bẹ̀rù pé àlá tó ń láyẹ̀ ṣe tí àlá tó ńlá bá ń ṣẹ ọlọ́run fi nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ hàn ni. ẹnìkan tí ó lò ní pé omi ó wá bá òun lé ẹ tí omi bá wá ń ba nínú ilé òòṣà mi ló ń dà láàmú yẹn ó lè jẹ́ ọ̀ṣun ó dẹ̀ lè jẹ́ mọ́lòkun tó bá tẹ̀ tún fẹ́ gbé ààrẹ èdè ó lè jẹ́jọ́ ló máa máa yọ sí i tó bá dẹ̀ fẹ́ dààyàn láàmú ó lè jẹ́ bí àkójọ ló máa ti máa dá a máa ṣiṣẹ́ a máa rówó bẹ́ẹ̀ tí kò ní mọ ohun tó fi owó yẹn ṣe sọ̀nàkọ̀nà bẹ́ẹ̀ ló máa ń gbà dààmú èèyàn. ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé tó bá lọ sílé babaláwo tó dájú tó mọṣẹ́ ibẹ̀ ló máa ti jáde pé òòṣà ni kó lọ tọ́jú so àwọn ọmọ ìgbésẹ̀ tó máa gbé pẹ̀lú ẹ̀ bóyá ó máa mú gúnlẹ̀ ni o bóyá ó máa rárí ẹ̀ ni o wọ́n á ṣàlàyé fún un ló máa fi mọ ìgbésẹ̀ tó máa gbé. iṣẹ́ tí mò ń ṣe nìyẹn mi ò lópè méjì lẹ́yìn ọ̀run ohun tí mò ń ṣe nìyẹn. àdúrà yín á gbà o ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ̀ ní tẹ́ni tìka o ìkà ò ní tẹ́ni tì yín o ọkọ ọba àdàbà kò ní ṣáyín lẹ́sẹ̀ o ọkùnrin ní obìnrin ni ọmọdé ni àgbà ni tó bá ń bínú yín báyìí tó bá ń bínú yín tó bá rìn ní ilẹ̀ tí ọlọ́run dá tó bá rìn ní abẹ́ òfurufú pẹ̀lú ògo ọlọ́run iná ọlọ́run àjò iná ọlọ́run àjò ẹ̀ṣẹ́gun òdì ẹ̀rẹ́yìn ọ̀tá ọ̀tá bàbá kú sí bàbá fún yín o ọ̀tá kọ̀kọ̀ akú sí kọ̀kọ̀ amọ́niṣe ní àfàìmọ́niṣe náà ṣe ní báni dárò ìgbárùmọ̀lá agbé yín lékè agbé yín lékè o bá ṣe ní kórí fún yín kórí bẹ́ẹ̀ fún mi kórí bẹ́ẹ̀ fún àwọn ọmọ tèmi náà. àwọn tó wò yẹn àwọn tẹ́ ẹ̀ ń wò wá ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o ẹnu tẹ́ fi rẹ́rìn gbọ́n yín ò ní ya o rí wa wò pẹ́pẹ́pẹ́ o àjọ kówó lùbọ́ kọ́mọ lùbọ́ o ìjọ abijó fún wa yọ abáyọ̀ fún wa o bó ṣe máa rí nìyẹn kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o.